أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا, إلا أن يقولوا ربنا الله إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وآله ومن والاه واتبع هدى إلى يوم نلقاه وبعد ليتي أنا وقفنا الله سبحانه وتعالى أشهي صلاة الله محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تيرا وبنبري دي كل ما جاء كياتي أنفه بوا بلاي صلاتنا مبان ورائي النبي أتيا وصحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà fíṣọ́nlá Muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà kíra wa púpọ̀ fi hádì alhalqatul jadida sí àkọ̀tún ìjókòó wa ti ní náà àbẹ̀rẹ̀ wa subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa ní ọ̀rọ̀ tí tí a sì fi challenge gbogbo àwọn tí ń jẹ́ mọ̀rákíyà tí wọ́n jẹ́ ọmọ mọ́ríkàzì pátá láì yọ ẹnìkankan lẹ̀ lórí gbólóhùn tí ó jáde lẹ́nu mùbírù mọ́ríkàzì tí wọ́n sọ nípa gbólóhùn ìtàzàrọ̀ tí wọ́n ní àwọn kan láwọn ò gbọ́ lárúbáwá pétọ̀ àwọn wá jù ni jamada ìsọ̀dì tó dì ìsọ̀dì gbígbẹ́ àbí mudirul markaz bí wọ́n ti túnú. tẹ̀tẹ́zà ìtẹ́zàrà in tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ní mi ò gbọ́ lárúbáwá ni mo ní ọkẹ̀ ah, ìtẹ́zàrà jàmẹ́jà ló ń jẹ́ bẹ́ẹ̀. àrọ̀ yìí la wá dìde sí láàrin bí eh, ìṣẹ́jú díẹ̀ tá a ti ń fi ọ̀rọ̀ mudirul náà jẹ́rìí kí bá ti ń sọ nǹkan wọn rí ó tí kálukú náà ti ń gbọ́ àwa ṣàlàyé lọ aṣàlàyé bọ̀ pé kò sínú gbogbo atúnṣọ àwọn tàlẹ́ǹtì wá pọ̀ tá mú wá ń bẹ̀ pé kò jọ mọ́ mímọ̀ kò sínú dictionary kankan nínú gbogbo al-ma'ajimul mu'tamada 'alayha bá ti gbóná bẹ̀ náà nù nínú gbogbo al-ma'ajimul mu'tamada 'alayha kò sí tó jọ kan tó ìtazarọ̀ kan tó sí jàmádà amánil asafi ṣẹ̀dí ìkanú kí ló fà ní pé ó tó gbọ́ mẹ́ta tí mo ti ń ṣàkíyèsí àwọn ìjòkó wọn kọ̀ọ̀kan tí mo ti ń rí pé á dàbí pẹ́ni tí mo gbìyànjú díẹ̀ ni ẹni yóò jẹ́ kódà mo sì ti ráwọn abita tí ń káwọn ọmọlẹ́kọ̀ọ́ tí wọ́n gbé sí láìbù náà tí nǹkan wo dàbí sáré pé àṣà ìṣẹ̀lẹ̀ àwọn tó sì ní ìláyà pẹ̀lú ọ̀rọ̀ àtàlẹ́ agbámórí báwọn náà wá jáde sọ̀rọ̀ yìí á ó kọ́kọ́ ṣe mí bákan bí lójú ó ṣe mí ni pé mo kọ́kọ́ wo pé á kò bá sì wá jẹ́ lòmíì ẹ̀rọ tí ń gbà fọ́rọ̀ bá délẹ̀ ń gbà mí ìtẹ́ bá gbọ́rọ̀ rẹ̀ wà ní àà ah, ah, kò bá sí ìjẹ́lòmí ló bá sọ̀rọ̀ ìtorí pé tẹ bá gbéyàn sí mọ̀kánà kan ẹ padà wá rí pé á ah, etí mọ̀kánà ní dálẹ́jọ́ ẹ̀wà bá lára ẹni náà ẹwà pé á ó sì jẹ́lòmí ò bá dáa irú eléyìí náà wàtá bá ka ẹbí láì tàn síláàmù dáadáa á rí irú tó lọ àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alaihi tọ́lọ̀ bá délẹ̀ tí wọ́n ní á ẹnu rẹ̀ láti wá ni kò bá ti jẹ́wọ́ ni tí mo rí sí ọ̀rọ̀ tó challenge pọ̀ nínú ọ́díò àbídíò tí a ṣe kọjá lórí ọ̀rọ̀ yìí tàbí challenge gbogbo mọ̀rákídà pẹ̀lú pé àní tí mo dírú wíńbì àṣìṣọ gbá àní tí ó sì rí bẹ́ẹ̀. àtàrà àṣìṣọ iná òun náà ná mọ́lé òun náà lẹ́sìn wọn tán gùn tán fi ń sọ pé Imam Bukhari wọn pe ẹlẹ́wà Muhammad ní kírímínà nínú ìbẹ́bẹ̀bẹ́ o. ẹ kàtẹ́ tábàtẹ̀ ti yà sí wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí tẹ́ ti mọ̀ tẹ́ báyìí bẹ́ẹ̀ni kan bá ń sọ fún pé kẹ́ni kan sọ́run kúrò tó bá má dì sí kan á lọ́nà Buhari ẹ̀ fura sí ẹ̀yìn náà kí làákàì kí kálukú náà kọ́kọ́ fi làákàì ṣe pé ọba wí agbọ́ngbọ̀ ṣé o lè bá làákàì lọ ṣé o lè bá kínní lọ tó bẹ́ẹ̀kìn lọ. ẹni yìí ó pèsè ànábì fún wa pé kírímínà ni. ẹni yìí ó pèsè ànábì fún wa pé kírímínà ni ẹni yìí ó pèsè ànábì fún wa pé kírímínà ni bẹ́ẹ̀ orí orí ìtúkútù náà òun náà fi ń sọ pálì Imamul Bukhari ó pàlì náà bì ní kírímínà yíò ló wá fọwọ́ bèèrè lẹ́mìí pé ah kí lẹ náà pà náà bí n kírímínà sí lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin gan lẹ̀ tú ọ̀rọ̀ yìí dáadáa yìí sílẹ̀ gbàgbọ́ yìí tí ń gbẹ́ngbẹ́ ní tó mú wa jáde ní o àti wọn kọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ọdún mélòó kan sẹ́yìn àmọ́ gbólóhùn ìtázàrọ̀ àwa wọnú gbólóhùn ní dáadáa jọ náà gbólóhùn la wá wọ̀ díẹ̀ inú ìjòkó tí ó kọjá lọ ìyóò náà wá ní èsì tí àwọn ọmọ ìyá wa tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ lé lórí zara fúnmáfù hẹ́rìsánà alàmìhẹ́rìmì náà fẹ́ òrùlé àwọn àmọ́ ó fọwọ́ bà mí lẹ́mí pé ládúrú bọ́rọ̀ ní ti wá pọ̀ tó àfọwà rí bí lọ bí tó jẹ́ kókó gangan àyíbáwọn náà pè náà àwọn náà fẹ́ra ọ̀nà lọ́mọ́ lárúwá kan ní àlùmọ̀sá alátú dẹ̀ndẹ̀lẹ̀ wíyà àwọn onímọ̀ tó yè kóró àmọ́ bí kéwò ti yí àwọn tó kèé ṣe bí dẹ̀ndẹ̀lẹ̀ ilé tàbá ti ẹ̀ mọ́sọ́rùkù pé olódò ni wá kèé ṣe bí dẹ̀ndẹ̀lẹ̀ mọ́sá alátú dẹ̀ndẹ̀lẹ̀ wíyà lélẹ̀ tẹ́ẹ̀wà lọ bí alìmọ̀sí alátùlù kòkò wíyá tó lè fún gangan ní kókó ṣe ní kókó gan ló yẹ kẹ́ẹ̀jẹ́ kájọ discourse pé ṣe mù bí rùsán ṣe tó yẹ kán wí ń bì ló yẹ kán wí ẹ̀ríkẹ́ ìrẹ́ tẹ́yìn kó tú ìtázàrọ̀ ìtátàrà lábìsà ni ìsára àti ìsára tó alìmẹ́lì àpà láti ọ̀sán bàǹtẹ́ ẹgbẹ́ ọwọ́ ṣọ bí ẹgbẹ́ tó jọ ara ẹ̀sù ìzáàrù ẹgbẹ́ iná ní ẹbí ìbàǹtẹ́ àbí táwọn orú mọ́ díẹ̀ pé ẹ̀yin kò lè sọ pé <laughs> ó jà mọ́dá àbíkẹ́ ní ọlọ́ọ̀lọ́rin bomi sábẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní kó lọ ní ẹ̀sù gbọ́ bí ìdí òjì ilẹ̀ ìfẹ́ sí. tẹ̀tẹ́sà ìtẹ́sàrà ní tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ní mi ò gbọ́ lárúbá ni mo ní ah, ọ̀tẹ̀ ìtẹ́sàrà jàmọ́dà ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ sọ di gbígbẹ. àhàṣẹ́rí ẹ wá gbọ́n tẹ́yìn wí ti yín ìtátàrà kan gẹ́gẹ́ ìtátàrà ti yẹni tó bá ìtátàrà ní gbégé ni lábísà ni ìsára lábísà ni ìsára àti ìsára tó alìmẹ́lì àpà láti ẹ̀sọ́ bá ń tẹ́ẹ̀gí ẹwọ́ ṣọ́ bí ẹ̀bí kan tó jọ ara. ṣẹ́rí gbọ́dọ̀ ni tí mùdírù ń wí ọ̀tọ̀ ni jẹ́yìn ń wí irú bẹ̀rù ló yẹ kẹjẹ́ kájọ discuss torí nǹkan tó mú mùdírù àtàkì ṣáì bùkọ́ nínú tàbí ní ah, ìtìmù rírù wí yìí àṣìṣọ báyìí bóò ló fi já ṣìṣọ ìdí báyìí ìtazarọ̀ àtúnwà mọ́là ìwá pé ìtajà mọ́dà tí mù dí rù tú sí àìmọ̀ dictionary wò ní pé kèé ṣe táàrìzà ló yẹ kán wò táàrìzà náà lọ rẹ̀ wò ló ń fún wọn ní jàmọ́dà ló sì ń fún wọn ní ó di gbígbẹ so ló fún wọn yà bíta lábílọ́ rẹ̀ mú dictionary tán wọ́n sábà gbára lé òun láyé lọ rẹ̀ mú wá lábílọ́ so àmọ́ gbogbo òlú yìí àfá àti wọ́n sọ̀rọ̀ mọ̀mọ̀ wọn yẹ̀kú ìgbẹ̀kú sọ́gbọ́n kó mọ̀ rí bẹ́ẹ̀ ìdí ni pé tí ẹdí ńgbà tí ẹ̀fọn bá bà ní èèyàn lórí lórí kó pọ̀n wàhálà ni ẹ̀fọn ò mọ̀ jẹ èèyàn ẹ̀ẹ́fẹ́ pa ẹ̀fọn àmọ́ ní kó kóró pọ̀ ní ẹ̀fọn yìí bà lè jẹ́ pé yóò diṣẹ́ kò sì sẹ́ni tí wọ́n bá yọ ẹgbà títán náà lọ́rẹ́ tí ò ní sọkún pé ẹgbà rèé ẹ̀yàn gbọ́dọ̀ challenge rẹ̀ náà orílẹ̀-èdè almarkatul home kò sọ́gbọ́n ara wọn tí ó dáadé pé ayọ́ àwa náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́mi nínú wà ìlà bí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí là ń wí à ń wírú ìwọ̀n wírú kí là ń wí kí lẹ̀ ń sọ ọ̀tọ̀ ní tà ń sọ ọ̀tọ̀ ní tà ń sọ àmọ́ ká mọ́ gùn èyí ní wulẹ̀ lọ gbogbo àwọn bòmí ìtẹ́ gbé wa rìn ni mọ́ mahalu khilaf kìí ṣe mas'ala tá jọ ń discourse ní mas'ala tá ń discourse kan mọ̀ọ́zùnù là ń discourse kìí ṣe wázùnù ìta ń òun ló wá tí wá lọ sí ibi ìsáàlà tó gbogbo ìdẹ́ ìwá lọ mú ọ́nfà ìsáàlà gbé òrùfù mẹ́sàn òrùfù ń gán tó ju mẹ́sàn lọ àmẹ́nìkọ́lọ́ ní kọ́lá mọ̀sọ̀ yìí kákan wọ́n lápùn ìṣáké ìṣẹ́ tó lọ́dé ṣe wádìí lọ síwájú àmọ́ ìyí ń kọ́ làwọn aṣọ èyí táwọn aṣọ ni pé àní ìtazàrọ̀ tí mù dírú pè níjà mọ́dà àníbò lọ́rọ́ rẹ̀ ti jẹ́ ní táwọn aṣọ tọ́ ibi tẹ́wà lẹ ti challenge mi èmi ò ní yẹ̀ kó ń bẹ̀ èmi ò ní yí tọ́fíìkì padà torí mo rí fọ́gbọ́n lẹ́gá

ìzáàrù wá fẹ́ wọ ìftáàlà ìzáàrù ó fẹ́ wọ ìftáàlà awádìí ìtázàrọ̀ lẹ̀ ìtázàrọ̀ nítàrí lẹ́rí ìtázàrọ̀ yìí ó lè mí wá fẹ́ ṣe tàrí jù rẹ̀ ìtázàrọ̀ tí mù dírú pè ní ó sọ di gbígbẹ àbí ó ní ó sọ di tó dì jàmọ́dà ní jẹ́bẹ́ ìtázàrọ̀ yìí lè mí fẹ́ discourse tọ́ ibi àti wá ń discuss ìtazarọ̀ èmi wá ń ṣe tàkìrí ìdú ìtazarọ̀ ń bolo ti mọ́ ibi tí ìtazarọ̀ ti wá ń bọ̀ ibi hamza yìí àwa ní hamza yìí in tó yẹ kó wá jẹ́ gẹ́gẹ́ rẹ̀ ó yẹ kó jẹ́ ìtazarọ̀ ìtazarọ̀ in tó yẹ kó jẹ́ rí máa ti sọ́nà ọ̀rọ̀ bẹ̀rún lọ́nu àmọ́ bí àfẹ́ àwa ah, fẹ́ lò báyìí àwa òkúta aláfẹ́ ṣe kọlù hamza yìí sí kó wá kúrò ní ìtàzàrọ̀ ó wá di ìtàzàrọ̀ ìtàzàrọ̀ ìtòdìrí tọ́ tó bá ti wá di ìtàzàrọ̀ àfáàmù wọ́n challenge yí báyìí o challenge rẹ̀ olé ìgbẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́ fèsì lé lórí tó lọ́tọ̀ ní tàn wí ọ̀tọ̀ ní tẹ́ ń sọ ẹ má sọ̀rọ̀ pa ìtàzàrọ̀ èyí tẹ́ ń sọ̀rọ̀ pa rẹ̀ ìṣúrọ̀ mí entirely lẹ́ ń sọ̀rọ̀ pa ẹ̀ o ló wà níbi fa àtàzìrù tí mùdírù tú èyí tá ń sọ̀rọ̀ lé lórí ni eléyìí tí wọ́n ti ṣe ìdígọ́ọ̀mù rẹ̀ síbi tó di ìtazarọ̀ kìí ṣe ìtazarọ̀ òun ló wà níbi eléyìí mọ́ èyí tó wà níbi hadithi tí mù dírù ń tú ibẹ̀ ni ẹmọ́jà kúrò nínú topic so ẹmọ́ gbéwàrí tẹ́rí jẹ́jẹ́ lọ ẹ̀yìn náà mọ̀ pé gbogbo ọ̀rọ̀ ládọ́ ẹ̀jẹ̀ mẹ́ríkàdì ń wa náà ẹgbẹ́ àfẹ́ wá bóòlẹ́ wáwé out jẹ́ fi wẹ̀ jáde ń bẹ ọ̀rọ̀ ẹ̀ sí lè wẹ̀ jáde so èmi ò mọ̀ darí padà síbi mòdó ibi mòdó gẹ́gẹ́ ní ìtázàrọ̀ tá a ti bá ń lẹ̀ nínú ìtázàrọ̀ yìí tá a bá ṣe tẹ̀sírí ju rẹ̀ ibi tí ó wà rẹ̀ ìtázàrọ̀ ló wà lẹ̀ tó ọyá mo wá challenge ní àbá mo sì lẹ́kẹ̀ẹ́ fèsì ìtìtázàrọ̀ yìí ṣe wájìbù lè ìdìgọ́mù ni àbíjá ìzòl ìdìgọ́m àbímù tẹ́lẹ̀ ọ̀lẹ̀ ìdìgọ́m. ṣùgbọ́n ẹbẹ̀rù ọlọ́run bá tẹ́ bá fi sílẹ̀ ìbẹ̀rẹ̀ yìí ẹbẹ̀rù mímọ̀ tẹ́ bá fi sílẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹbẹ̀rú pé ní àti ní òjò ọdún wájú ọlọ́run bá ń jọ gbé ìdá àlùkìyámà láti tútún ọ̀rọ̀ yìí sọ òun tó ní gbogbo táà bá ṣe láyé látòsàn wájú ọlọ́run ètì tàdàrọ̀ ṣe wájibul idgham àbí jaizul idgham wájibul idgham àbí

ẹ má dárímọ̀ sọ ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tó jòkó ni ẹ má lọ rè é gbàbò mí wọlé ẹ fẹ́ dọ́gbọ́n wo ọ̀nà wo lẹ́ẹ̀fì wù lọ ibi tá a wà rè ìtàzàrọ̀ òun la fi oní àmdà ibi tá a ti ń bọ̀ rè àwa débi ìgbé ebó àti wá túlẹ̀ tá a fi ríṣà dà sáré òrè tọ ìtàzàrọ̀ tó wá wà nílẹ̀ ìgbẹ̀mọ́ ọmọ tó kọ̀ yìí ìtàzàrọ̀ tá bá ní ẹ láàrin harfani mutajanisa awwaluhuma sakin thanihuma mutaharrik aba ṣe wájíbù ìdìgọ́mù ni àbí jaizu ìdìgọ́m àbí mumtani'u ìdìgọ́m tí ẹ bá ti fèsì lórí ẹ̀ ọ̀rọ̀ ìyẹ̀dú láàrin ìyẹn pọ́ìntì kan nù tàbí ilé tàbí tó gbogbo ọ̀rọ̀ tó ara wa èyí tó kẹ èmi ń jòkó yìí òǹkọ́ yìí òǹkọ́ lókàn èyí tó kẹ̀yìn ní gangan táà tó ní ẹ̀ jáde wá ó nígbà tí eh, mùdírùn markaz tí wọ́n sọ pé in tó wà nínú hadith bukhari pé imam bukhari pa nábì ní kírímínà pọ́lá nábì ní òkí ń kọ́kọ́ mú òfin ṣẹ ipé torípọ́lọ́wọ́ ọba ní yẹ̀sàlúnaka anil mahid kúlù huwa adhan fàtẹ́dìlú nìsá àfilmẹ̀ṣì láti ẹ̀tọ́lọ́wọ́ ọba pà náàbì rẹ̀ pé pọ̀ tí mọ́ mú kọ́rí sọ pà náàbì òkè má sí ọlọ́wọ́ ọba ṣe ìgbà tí mò dírò ó dẹ̀ tú wọ́n nítorí pé Aisha nípa àtẹ́zìrù yóò wá pà wọn láti ní káwọn lọ́rí lọ́rí sá bẹ́ẹ̀rẹ̀ lọ́rí gbà bẹ́ẹ̀rẹ̀ ibi tó kàn wá nù Sheikh ẹbí tá ibẹ̀un nìkan kọ́ challenge tó wà ní ọ̀rọ̀ nìkan mo tún challenge lé ní pé ńgbà ta parí tẹ̀kìrí ìdílélẹ̀ pẹ́tọ̀ ń bí tá padà wá rìsọ́ọ̀tì sí ńgbà ta tú ìtaza ọ̀dẹ́lẹ̀ ni pé ìzáàrù ló ti wá pẹ́tọ̀ tí mùdírù náà bá ṣe tẹ̀kìrí ìjù ẹ̀ báyìí wọ́n à nílé ìtumọ̀ bá sáwọ̀ sí jì mọ́ òtán tú sí ẹ sọ̀rọ̀ lórí ìbẹ̀un ẹjẹ́ bẹ̀rù ọlọ́wọ́ bá títẹ́ bèèrè ọlọ́run bá ẹwà lọ rẹ̀ mú tó ní tẹ́tí mọ̀ pé oníyíwọ́ wọ́n lè lò ó ní ṣúrọ̀ méjì wọ́n lè lò pẹ̀lú áńzà àti táà wọ́n ti lè lò pẹ̀lú táùdé tókè wọ́n ti kọlù hamza síta ìyí ò nìkan lẹ́wọ́n sọ̀rọ̀ pẹ̀ ẹ̀ sọ̀rọ̀ hamza tó bá ti ṣe kọlù hamza yẹn síta kí ni ókùn ìdìgọ́mù ó jẹ ń bẹ́ẹ̀ amẹ́gẹ́ bí mo ti ń tẹnumọ́ alọ́rọ̀ olóògbà àbí ọ̀rọ̀ iṣẹ́ òun kọ́ ló kà wá jù tẹ́ níbi tó kàn wá tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ gbogbo ọmọ káàkiri tún challenge yìí báyìí àní tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ ṣe bí mùdírù ṣe sọ pé ìtàzàrọ̀ pé jàmọ́dà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe ìsìbátù rẹ̀ ẹni bá dé bá ní ṣe ìsìbátù rẹ̀ lóyìn pẹ̀lú ògbó ọlọ́run bá ń gbámọ́ tí sọ yìí pẹ̀lú ògbó ọlọ́run naira ó ti wà lẹ́fẹ̀ẹ́ nínú kódà bá ti ń sọ yìí ánimọ̀ ráwọn èèyàn tí ó fi ń pé tẹ́ẹ̀bá ti rí ẹni bá tó bẹ́ẹ̀ kó lọ mú wá ń bí tí ìtàzàrọ̀ tó ti ń túmọ̀ sí pé jàmọ́dà kó sọ di gbígbẹ yẹn tẹ́lẹ̀mọ́ á fi tú àdíìsì yẹn ikú sọ di gbígbẹ tó dẹ̀ máa bá láàáká ìta àjọ ń sọ nì tí ó bá láàáká ìlọ èèyàn fẹ́ báyàwó rẹ̀ ní kí wá ní pé lọ sọ ya bẹ́ẹ̀rẹ̀ bí tó dì ọ̀nà ọkọ̀ tínú fìríjì ní àbínú fríza tẹ́lẹ̀ bí ó lọ kẹsàn tí ó dì bọ́ọ̀lù ti dì bọ́ọ̀lù ti máa ń dì ẹjá bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run ọba pẹ̀lú táàmù túnmáwò ẹjẹ́ bí ọ̀rọ̀ wà pẹ̀lú kẹta mọ̀ sọ pẹ̀lú àmì àlàyé ọ̀rọ̀ yíyanjú ó sì clear tó tẹ́ ẹ bá lé sí ìfọ́ tẹ́ ẹ sì tẹ́ dúró ti challenge ta fún yín ẹ mọ́ sá sí ṣọ́ṣọ́ tàkọ́lù sí lẹ́fẹ́ lò níbi ìtazàrò ní Hamza èyí nǹkan ni wọ́n mahallu khila ó dẹ̀ kọ́ ni mahallu nìza ó dẹ̀ kọ́ ni lókùtọ́ tó lè ń tẹ̀lá nígbà tá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ tí ń bọ̀ ní pé àní fa àtàzìrò ìtazàrò mùdíwù dẹ̀ ní pé ọlọ́run ò gbọ́ lárúbáwá ẹ̀ẹ́ ìtàzàrọ̀ jàmọ́dà ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé jàmọ́dà ni lóòótọ́ ibi tó wọ́n nù. tẹ̀tẹ́zà ìtàzàrà ní tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ní mi ò gbọ́ lárúbáwá ni mo ní á ah, ọ̀kẹ́ ìtàzàrà jàmọ́dà ló ń jẹ́ bẹ́ẹ̀. èmi wá ní jàmọ́dà kan ní jẹ́ bẹ́ẹ̀ mo wá mú àwọn àlàyé rẹ̀ wá mo wá tu títí níbi ìzáàrù ló ti ń o. ẹni tí ó bá kú ti challenge ẹnu yín ó yẹ kẹ́yìn ó wá tú títí títí tí ò fi ní wá níbi ìzárùná tí ó fi wá lè wọn wá níbi táàrìzà kí ń túmọ̀ sí jàmọ́dà tí mo dínú sọ fóun ní correcting tẹ́ bá ti lè rí ìhun wá wàláyé rẹ̀ ti wà defeated tí ẹ̀sìn ọ̀dá àwọn òwúwátà ní òun èmì yíò sọ́lọ́bá ẹ̀rí pé tó di ká lè mú ìnìyàn gan àti wá ń torí pé ká lè wá ti fàájú sí yí ìtàtàn jùwé ní pé ṣẹ́ ẹjẹ́ ká lè kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ ìgbúdò ní báhàrùn mọ̀tàlá fún tí ẹnìkan bá rò pé àwọn lè tanná sí di àwọn ìkàtà ti lọ tí mùdírù mọ́káàdì bá gbà pé àwọn lè tanná sí ìmọ̀mù Bukhari pé a ah, tíra rẹ̀ ni mo lè tanná sí àá ah, ah, kí ló wá sọ dé wọ̀ fẹ́ lòmíì náà láti tanná sábẹ́ mùdírù náà ìyẹn jọ gbogbo wà èèyàn náà ìmọ̀mù Bukhari yóò sí ìbúwa yóò ya'lamu wa yajhal يعرف وينكر يعرف وينكر بيه ناني مدير المركز يعلم ويجهل يصيب ويخطئ gbogbo gbogbo ẹ ti lọ bẹ́ẹ̀ náà lèmi náà bẹ́ẹ̀ náà gbogbo wa so tó bá ti jáàzà kí mudirul markazi ó lè tanná sábẹ̀ Imam Bukhari ó jáàzà báwa náà ká tanná sábẹ̀ mọ́ sábẹ̀ mudiru náà ẹ wá dákọ̀ ẹjá bẹ̀rù ọ̀rọ̀ ẹ má jà máa ró para wa mọ́ ṣẹgbọ́ kò dá àìní ìkìláṣù ni àwọn òṣìṣẹ́ ìtìlámù ìkìláṣù ni àmọ́ pẹ̀rẹ̀ pé òní ìkìláṣù ni tẹ́rítà bá ń sọ̀rọ̀ ẹ fi pé ẹ ọjọ́ orí ẹnìkan tẹ́nìkan ẹ mọ̀mọ̀ mú ìwọ̀ lọ́rọ̀ mọ́ afẹ́ ṣàbò sínú nítorí pé ọjọ́ orí kọ́ là fi ń sọ̀rọ̀ báyìí nítorí pé tọlọ́jọ́ orí ni ẹ ṣe wọ́n wò láàrin mùdírù mẹ́ríkà tẹ̀tà lè mọ́mọ́ Bukhari kátà tó rùn. Sáré ọ̀gbìn ṣe fún lárúbáwá. Bàbá máa ń gbé ìmọ̀ Buhari ọ̀gbẹ́ lárúbáwá ẹlẹ́bọ̀gbẹ́rù ẹlẹ́bọ̀gbẹ́rù ọ̀rọ̀ ìmọ̀ ọmọ Rọ́ṣíà ni ọgbẹ́gbẹ́gbẹ́ afárá lọ́wọ́ ìmọ̀ ni lágbára rẹ̀ ojú tó dáadáa kò tó dáadáa nítorí ká sọ ìpínlẹ̀ mọ́tìmù ṣùgbọ́n náà lọ́wọ́ ìmọ̀ bẹ́ẹ̀ bá wọn bẹ́ẹ̀ mùdírù markaz wọ́n bẹnu àtẹ́lú sheikh albani sheikh ibn baz sheikh ibn uthaymin àwọn eléyìí àgbàlagbà arúgbó tó nínú funfun ni wọ́n ẹ̀yìn ẹ̀ gbọ́rọ̀ mùdírù markaz bẹ̀ ti sọ̀rọ̀ Tíra wo ni tíra pàtàkì tí gùn bá lè ṣe láyé ẹ̀? Ṣáwọn tíra pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ tíra olófin jẹ́ àfà àfà ò tani òsèmí tani bùnbà tani àlìbáni tani ẹni tí ò ní mọ́ kífù bàbá tèmi ní mọ́ kífù. Àdísì ni kan ṣo lòun mọ̀, kò sẹ́ àdíkí ni àlìbáni kílẹ̀ nǹkan àdísì ni. Yíyí sọ àdísì mi di dọ̀yìn fún yíyí sọ mi di kíní, ká ń fóun láṣẹ kó sọ di dàyìn fún ibo ló wà ń ti tí èyí tí Buhari kójó tá ló ń. ṣàgbọ́ báyìí àwọn àgbàlagbà làwọn etí bàbá yìí dákọ tán lálà séyìí o ẹjọ́ ẹ ń bá wá lálà sí àwọn àgbàlagbà báyìí dákùn kéèmí tí ìwà sọrú ilé tí mo dé rò mọ́ta tẹ wá ń rọ́pù pẹ̀lú pé àgbàlagbà àtọmọdé ẹgbẹ́ rọ́pù nínú ẹjá bẹ̀rù ọlọ́run ọba ọ̀rọ̀ ìmọ̀ tá a sọ lẹ̀ òní ẹ̀fẹ̀sílẹ̀ lórí challenge tá a fún yín òní ẹ̀fẹ̀sílẹ̀ lórí ẹ má ma lọ rẹ̀ wáta mẹ́mọ̀ kan ma wá ń tẹ́yìn oṣù mọ́ àmọ́ ọ̀rọ̀ yíyé mi sẹ́mọ̀ yí tó fi yé mi tẹ́lẹ̀ òfin níbà yín àpèjúwe yín dàbí ẹni tó tẹ̀lé sómi tẹ́lẹ̀ ní bá tẹ̀lé sómi ààrẹ mọ́ bá wígbà tí máa ṣe tàbí tàbí tí kan jà pátá àti má ṣe dára ní sọ bẹ́ẹ̀ torí pé bìkú lè má àhásà tàmàsákà yóò mọ mọ̀mọ̀ síbẹ̀ pé anything tọ́wọ́ bá sáti bá kóhun ó dì mú bóyá ó lè fa ọ jáde kó o ní àpèjúwe tí mo ní mọ̀ ẹ̀yìn náà ti rí pé ń kù níbi tí ní ìbá ti ṣàlàyé rẹ̀ rí àìmọ̀kan ní ká pé ìtázarọ̀ nílò rẹ̀ sọ dídígbẹ́ ẹnìkan tẹnu mọ́ ìrẹ́ ẹ̀fẹ́ tí lórí yíò ẹnìkan kan ò sọ̀rọ̀ ń pa yíò èyí tí kan ṣe pé ń dé pé ẹni tí ń bèbú ń bèbú ẹjẹ́ tó sọ̀rọ̀ mímọ̀ tẹ sọ̀rọ̀ mímọ̀ náà ẹ̀yin ló tún wá fi ìǹsọ́ọ̀ ọ̀láì lájọ́ tèmi sì ti mọ́ sábà láwọn tó ní àwọn àpá kan sọ̀rọ̀ yìí á ṣeré ò dá o ó ní èmi mọ́ sábà fáwọn èèyàn sọ̀kan gbà mí ìlú dá ènìyàn àríwọ̀gbà náà láàpẹ̀ tó bẹ̀ẹ́ sàn díẹ̀ àmọ́ gbọ́ pàlàpàlà lẹ́nu ẹnu yẹn gbájúmọ́ ká fọ́ mọ́ ń kí gbájúmọ́ ká mọ́ ṣe wá sí ọjà wà táwọn táwọn àwúlẹ̀ takọ súnà wà takọ alùsúnà àmọ́bí tẹ́ wá wá kọrùn ara yín bọ̀ ní ogbè tẹ́ ẹ̀lẹ́ ìgbẹ̀já ní ibi tẹ́ lọ ń kọrùn ó súnà takọ lùsì lẹ́fẹ́ wá tó ibẹ̀ ń wá kọ́ là ń sọ yìí tẹnumọ́ àníbi tá ń sọ rèé ìtagbàrọ̀ tẹ́yìn bá mọ̀ pẹ́ẹ́fẹ́ dúró ti challenge ó yẹ sọ fún mi pé ìtagbàrọ̀ títà àkọjọ́ kí mi jésù wá ìgbà àwọn méjèèjì kẹwàá lẹ́ẹ̀ ní ṣe ìdìbọn méjèèjì bóò lẹ́tí wá fẹ́ lò tẹ́bá ní ìtàzàrọ̀ ilé ìyá ni wọ́n kẹ́lìmọ̀ ti di méjì báhùn ìtàzàrọ̀ tó ní hamza tọ́n fi táwọn ṣe kọlbù rẹ̀ ó dúró tẹ̀ lọ́tọ̀ ilé ìyàwó ṣe kọlbù rẹ̀ jàwázán kọlbù rẹ̀ jàwázán yíò ló jẹ́ jàwázù kọlbù lẹ́ẹ̀ni kì í ṣe wájìbù kọlbù rẹ̀ yà kọlbù bẹ́ẹ̀ ó ṣe wájìbù àmọ́ báadàn kọlbì àlè ìdìgọ́mù wájìbù mo ti kọlbù ìdùgbọ́nù bí ọ̀pọ̀ rẹ̀ wájú lẹ́wọ́ pàdà sí ìlàsọ́lùmí abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àfààní àgbóyọ̀ rẹ̀ ṣùgbọ́n jẹ́ ká bẹ̀rù ọlọ́run bá wa àti jẹ́ ká bẹ̀rù ọlọ́run bá wa dáadáa àwọn ogun kákan mọ mú àwọn wa ẹja sinmi ẹ̀ ẹ̀ kákan wo pé ẹni yìí ti sọ̀rọ̀ náà ẹ̀ afẹ́ jẹ́ kó mọ̀ pé tó ń sọ yìí àfi káṣá tako ẹ mọ̀ tó jẹ́rù àníyàn ẹ̀ wá lọ rí mọ́rọ̀ àwọn àfáàsùn náà àti máa dọ́gbọ́n ká máa fi pẹ́ ẹ̀wù ẹ̀wù táwọn àfáwọn sọ̀rẹ́ o àfáwọn oníkan mọ̀ dákọ̀ àwọn èyí tá wọn ni mùdírò ní bá rí kàdí tó ẹgbẹ́ ogun lè jẹ́ ni مدير المركز أي بعد المركز كتير شيء دارا بي أنت مدير المركز أنا مدير المركز وغيرنا مدير المركز ثم بس إني مركز كتير شيء دارا ري èyí ò ṣe bá dákò ìgbà sí ìbá dákò pé lágbájá ọmọ lágbájá àṣìṣí pè fún wọn àbú wọn ẹwọ lẹ́nu àná tọ́rọ̀ jáde ẹwà dúwé pé ẹwọ nǹkan tẹ́lòmí ti ṣẹ́ àìmọye mẹ́ṣẹ́jì tẹ́lòmí ti ṣẹ́ àìmọye láàrín ìjọkùnlá وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير Àhà ṣẹ́rí, ẹwà gbọ́n tẹ́yìn wí ti yín,